mirza gulam ahmadu alikazab ògbólógbò òkùrọ̀ asòòkùnsẹ́sìn Anabi nla ijo amadiya òjíṣẹ́ ńlá ìjọ kristi ijo amadiya maria ijo amadiya wàkọ́ọ́lù ọ̀sọ̀pọ̀lọ̀ ń Fun-Ohun, fún òun fún ìjọ Amadiya, ninu Sura nínú Sura alistifta wípé wàkọ́ọ́lù haza. wàkọ́ọ́lù àná láti àádá ó jí mú ni. ó lọ jí mú nínú súra ali imran quran three verse thirty seven quran three verse thirty seven ibẹ̀ ni ògbólógbò òkúrọ̀ náà mirza gulam ahmadu ibẹ̀ ló ti lọ jí mú wá ẹgbọ́n tọ́lọ́wọ́n ọba sọ ń bẹ́ẹ̀. فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا للمحراب وجد عندها رزقا قال قال يا مريم أنا لك هذا anna lakiyaza kọlati huwa min indila inna allaha yaruzuku man yasha'u bigoiri hisabe. aya yìí n sọ nípa ìyá ńlá wa n'i mariam rọdíyàlọ́hù aníyá nípa bí zakariya ṣe gbà á wò bó ṣe gbà á tọ́ tó ga sí pé ìgbàkigbà tí Zakariya tó bá lọ bá a nínú ilé kótópó tí wọ́n máa kọ́ síwájú mọ́ṣáláṣí jọ̀hún wọ́n máa kọ́ àwọn ilé kótópó kótópó kan wọ́n máa kọ́ síwájú mọ́ṣáláṣí á dá dúró ọ̀kan wà lọ́tún ọ̀kan wà lọ́sì ibẹ̀ ni Mariam wà. nígbà tí Zakariya ẹni tó gba Mariam wò tóun bá ti lọ bá wá ihun tí ó jẹ wá. tọ́ba wá dọ́dọ̀ mọ́ríyámà wájádà yìí ń dà á rí síkọ́ yóò wá rí oúnjẹ rẹpẹtẹ níwájú mọ́ríyámà àtọ́jẹ tí ò sí ń lù ní àwọn èso oríṣiríṣi yóò bá lọ́dọ̀ mọ́ríyámà ìgbà yẹn ni zakari yóò wá sọ pé ya mariam mariam o àná lákè á dá ibo ló ti rí eléyìí ibo ló ti rí eléyìí mirisa gulam amadu wa lọ jí gbólóhùn yẹn mú láti máa fi tọ́ka sí pé níbo ló ti gba wáàyí wá ẹ wo bó ṣe dojú ọ̀rọ̀ rú aná lákì àádá lákì ni kìí ṣe aná lákà àádá ọlọ́run mò ń bẹ̀ ọ́ o má ṣe èmi àti àwọn ìran mi lólè o gbogbo wọn tó sàmì náà ọlọ́run bá ò ní í ṣe bẹ́ẹ̀ fún wọn náà o ọlọ́run ti sin Mirza Ghulam Ahmadu ní olè ògbólógbò olè olè ńlá ẹ wo bó ṣe ń jí àyà nú alukur'an Mirza Ghulam Ahmadu alikazab ó tún jí àyà mi o nínú alukur'an fún ìjọ rẹ̀ ìjọ amadiya ó jí sínú súra rẹ̀ súra al wípé inna hadha la makirun makaritumuhu fil madina inna haza, nǹkan tó ń kọ́ bẹ̀ gangan ni inna hadha alimakiru makari tumuhu filimadina ọlọ́jì ni o ó tún wá dá àyà yẹn rú ibi tó ti jí rèé o sura ali arof quran seven verse one twenty three quran seven verse one twenty three kọ́lá fìrìhánù àmọ́ntúnbìhí kọ́búlà á ní àádánà làkùn ìnà àádá làmákírún ìnà àádá làmákírún kìí ṣe ìnà àádá àlìmákírù ìnà àádá làmákírún màkàrìtùmúhù fílímàdínà lìtùkùrìjú mínìyà áhàlàhà fàṣàwùfà tààlàmùún. mírísà gùlàmà

bọ́gà yín ṣe ń dalẹ̀ àyà yìí kí lè fẹ́ ṣe sí i ẹ jẹ́ àjọ sọ̀rọ̀ èèyàn sí èèyàn ẹ ò kájọ sọ ọ̀rọ̀ èèyàn sí èèyàn. mirza gulam ahmadu alikazab ògbólógbòó òpùrọ́ asòòkùnsẹ́sìn jésù kristi ìjọ amadíyà. Maria ìjọ Amadíyà òjíṣẹ́ ńlá ìjọ Amadíyà ànábì ńlá ìjọ Amadíyà ó tún sọ pé Allah ó sọ àyà kalẹ̀ fún òun fún ìjọ rẹ̀ ìjọ Amadíyà sínú súra rẹ̀ súra al-istifta wípé yanzuruna ilayka wa hum la yubsirun yanzuruna ilayka wa hum la yubsirun ó jí mú ni mirza gulam amadu jí mú ni o ó jí mú nínú súra al-a'raf quran seven verse one quran seven verse one ninety obìnrin ó ẹni pé nǹkan mìíràn ṣe ń bẹ̀ yẹn ara projector kí a fi máa carry yín along kẹ́yìn náà má bàa máa sọ pé níta àfàwà kúkú ń kà fún wa àwọn òkúkú rí i pé àkúkú rí i ó níye tá a rà á ó níye tá a ra projector ọ̀hún. àti èròjà rẹ̀ Ọ yẹ kó o láníyàn pé kíwọ náà kó o dá nǹkan mọ̀ torí tó bá dá nǹkan mọ̀ ní sẹ́ńtúrì tá a wà yìí wọ́n kú ọ sínú wàhálà. kọ́ ọ má padà lọ di ara àwọn tí ó mọ̀ sọ pé èèyàn èwù láwàá ṣe báyìí èèyàn ó ti á sú wa báyìí. tiẹ̀ bọ́ ọnu o tọ́ ọ bá lè dá òdodo mà pẹ̀lú bá a ṣe ń yànnàná ọ̀rọ̀ yìí tiẹ̀ ti bọ́ ọ tó ti kó bára rẹ̀. afẹ́ kẹ́ ẹ máa wo ojú screen kẹ́ ẹ mọ wo ojú screen ẹ̀yin tẹ́ ẹ mọ bí alif dorí kọ sódà tí n bá ka nǹkan tí ò sí ń bẹ́ẹ̀ ẹ lè nawọ́ ẹ lè ní tí mo kà yóò sí ń bẹ̀. báwọn tí ń wù wá lágbàáyé bí wọ́n ṣe ń rí i lẹ́yìn náà tẹ ìwà wájú mi náà ń rí i. nítorí náà ẹ má jẹ́ ń gbọ́ àròyé kan bẹ́ẹ̀ mọ́ gbogbo ayé ti mọ̀ báyìí pé ẹ̀ ń rojọ́. wọn kàn sì dá orúkọ ọwọ́ tó ń rojọ́ mọ̀ ni wọ́n ti mọ̀ pé àwọn kan ń rojọ́ wọ́n ń dí mi lọ́wọ́ tọba mọ̀ pẹ́jọ́ lọ fẹ́ rò padà bí o ti wá ẹnìkan ò wọ wá síbí ẹ má jẹ́ ń gbé ẹjọ́ mọ́ o. ibi tí Mirza Gulam Ahmadu alikazab, kazab ibi tó ti lọ jí yanzuruna ilayka wa hum la ní súra al-A'raf Quran seven verse one ninety eight one ninety eight ibi tí Allah ti sọ pé wàyín tẹ̀díhùn ìlàlẹ́hùdá la yasma'un wàtàrọ́hùn yanzuruna ilayka wàhùn láyò bí sirun. ok mirza gulam ahmadu alikazabu jalejale aya ọwọ́ àlọ́ yọ yanzuruna ilayka wàhùn láyò bí sirun. ìjọ amadiya ẹ bẹ̀rù ọlọ́run ọ̀gá ti jalè lẹ̀ fún yín ó ti ja olè lẹ̀ rẹpẹtẹ fún yín ṣẹ́ẹ̀tù tò sẹ́yìn ẹ̀ ṣẹ́ẹ̀tù tò sẹ́yìn rẹ̀. mirza gulam ahmadu alikodiyani alikazab alikazab ọmọ tún jalè àyà míì nínú alukur'an ó jalè rẹ̀ fún ìjọ rẹ̀ ìjọ ahmadiyya sínú súra rẹ̀ súra alisifta

ẹ tẹ̀lé mi <laughs> ọlọ́run ó nífẹ̀ẹ́ yín ọ̀daràn gidi ní ọ Mirza Ghulam Ahmadu ọlọ́lọ́run ń bọ̀ sọ̀rọ̀ pé táwa bá sọ pé a nífẹ̀ẹ́ ọlọ́run Allah ká tẹ̀lé ọ kọ́lọ́n lè nífẹ̀ẹ́ wa ábà ṣé wọn ò lè yín náà <laughs> àbá àwọn kò lè gidi ní ọ ibi tó ti lọ jí àyà yẹn rèé Surah Ali Imran, Quran 3 verse 31. Quran 3 verse 31. 31 ni. ni. Quran 3 verse 31. Ibẹ̀ ló ti lọ jí. Allah subhanahu wa ta'ala. ọ sọ pé kúl in kuntum yuhbibkumullah wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ni Ọlọ́run sọ fún pé kó sọ sọ kúl sọ in kuntum tuhibbuna Allah. Tẹ́ ẹ bá sọ pé ẹ nífẹ̀ẹ́ Allah. tẹ́lẹ̀ fẹ́ máa jọ́sìn fún Allah ẹ̀yin ènìyàn ẹ̀yin yẹ̀wúdí ẹ̀yin nàṣọ́ra àti ẹ̀yin abọ̀rìṣà in kuntum tuhibbuna Allah tẹ́ ẹ bá lẹ́ nífẹ̀ẹ́ Allah o fattabi'uni èmi lẹ́tẹ̀lé o muhammadu ọmọ Abdullahi sallallahu alayhi wa sallam òun lẹ́tẹ̀lé ẹ mi èmi muhammadu ọmọ Abdullahi. ànábì lọ́lọ́run ní kó sọ bẹ́ẹ̀ fàyé, tẹ́ ẹ bá ti wá tẹ̀lé ànábì Muhammad yòóhó ibi ibùkú mu lọ ọlọ́run wà nífẹ̀ẹ́ yín náà wàyẹ gífẹ́rẹ́ làkùn dùnú bàkùn yóò tún ṣe àforíjì àwọn ẹ̀ṣẹ̀ yín fún yín wàlọ́hu gàfúrú rọ́hìm aláwo ni aláforíjì àṣàkẹ́. áyà yìí àwọn àfáà wa kí aláwọ̀ bá ní ṣe àlékún kẹ̀ fún gbogbo wọn àwọn tó ti kú nínú wọn kí aláwọ̀ bá ní kẹ́ wọn àwọn tí ò tí ì kú nínú wọn kọ́lọ́ọ̀bá kọ́bá ní káwọn náà wọ́n sọ àṣírí tí ń bẹ lábẹ́ àyà ìfún wa wípé àṣé tẹ́nìkan bá ń sọ pé ò nífẹ̀ẹ́ ọlọ́run lásìkò tá a wà yìí tí ọba bá tẹ̀lé ànábì Muhammad òpùrọ́ ni kò nífẹ̀ẹ́ ọlọ́run ó nífẹ̀ẹ́ ọlọ́run tó ọba ti tẹ̀lé ànábì wa Muhammad ọlọ́run ò sì ní nífẹ̀ẹ́ rẹ ọ̀tá rẹ̀ ni ọ́ kò sì ní forí ẹ̀ṣẹ̀ rẹ jìn ọ́ ẹnìkan kò ní bọ́ gbé ọ e. bá ẹrù ẹ níbodè ọ bá rẹ tí ó gagele mọ́ níbodè ọ̀run. àṣé májẹ̀mú ni tó o bá sọ pé o nífẹ̀ẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ ọlọ́run o bá ti tẹ̀lé ànábì Muhammadu o nífẹ̀ẹ́ o sórí wòròwòrò tó ń sọ pé nìkan ọba ọgbé ẹsẹ̀ rẹ ọba ẹsẹ̀ rẹ ọba ń bẹ̀ tí ga bíi bi ẹrù ìdọ̀tí tí wọ́n kó dà tẹ́sífẹ́sì bákan náà làwọn àáfàá wa tún jẹ́ kó yé wa wípé àyà yìí kan náà ó tún bá àwọn Súfí wí ó bá wọn wí ọ̀nà wọn ọ̀nà wọn lẹ́gba ẹ̀yin Súfí ẹ̀ mọ́lẹ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run ẹ̀ wá tẹ̀lé àdẹ́bí mọ̀ ẹ̀ wá ń tẹ̀lé ṣé ó ti jà ẹ̀ ń tẹ̀lé ṣé ọ̀bùnùkọ́dìrì ẹ̀ ń tẹ̀lé ṣé òkìbúlálà ẹ̀ ń tẹ̀lé ah, ah. ẹ̀ ti gbégbági. ẹ ti gbé gbági tó dá sí pé lódodo lẹ yóò ń sún bíbá nífẹ̀ẹ́ ọlọ́run fàtẹ́bì hù ní ànémì ẹ tẹ̀lé not your sheikh àwọn òtẹ̀lé àfáà ti wà rárá o àtẹ̀lé àfáà wa àfáà wa ń ṣàlàyé ọ̀rọ̀ fún wa ni ọ̀rọ̀ tí ń ṣàlàyé fún wa tọ́jọ́rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ òbíṣẹ́ rẹ̀ là ń tẹ̀lé àbọ̀ ń ni tí bá wẹ̀yìn tí bá ń fún ọ pankẹ́rẹ́ ni. ànábì lájọ́ ń tẹ̀lé àwa ń ṣàlàyé ni à ń ṣe kí ni à ń ṣàlàyé ni. jẹ́ fún ọ lápẹẹrẹ wa àpẹẹrẹ wa ni àpẹẹrẹ oníwèé ìròyìn tí ń ta ọ̀rọ̀ ìjọba nàìjíríà síta sọ̀n pé tí presidenti orílẹ̀-èdè kan tó bá sọ̀rọ̀ kí ni ṣé ó ń wé ìròyìn yóò kà jáde tó bá wá kà jáde ọ̀rọ̀ ta la ń bẹ̀ yẹn ọ̀rọ̀ pírẹsidẹ́ǹtì ni kì í sọ̀rọ̀ oníwèé ìròyìn oníwèé ìròyìn làwà àwa ń ka kí lọ́lọ́ ń sọ kí lànà bí wí là ń kà jáde ó di kókó kejì láwọn àfa àṣọ àbí kókó ẹlẹ́ẹ̀kẹta òun ni pé ááyáì ló sọ wájú oṣù náà gbólóhùn pé fásẹ́bì wú ní ẹ tẹ̀lé mi tó o bá ti tẹ̀lé ànábì súnà ànábì ló tẹ̀lé yẹn o sì ti ló súnà náà nù. nítorí náà ẹ jẹ́ ká di àlàyé táwọn afáàṣe yẹn ẹ jẹ́ àdìmú. Okay. Mirza Gulam Ahmadu Alikazab ògbólógbò òpùrọ́ Jésù Kristi ìjọ Amadíyà Màríà ìjọ Amadíyà Ànábì ńlá ìjọ Amadíyà ògìṣẹ́ ńlá ìjọ Amadíyà. atẹ́sìn ṣe ìjọ amadíyà ó lọ́lọ́run tún sọ àyàkalẹ̀ fún òun nínú súra al nínú súra al fún ìjọ rẹ̀ ìjọ amadíyà wípé àsárọ́bùkún àyẹ̀rì hamakum àsárọ́bùkún ó jí gbólóhùn yẹn mú ni o.